بسم الله الحمد لله ثم الصلاة والسلام على أفضل خلق الله محمد بن عبد الله وعلى آله وأصحابه وذرياته وأزواجه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لا يوقع إليك يده ولا الله ọba tí ó ṣẹ̀dá wà sáyé tó dẹ̀ ṣe wá ó ṣe wù ú lókè ó ṣe wá adúpẹ́ fún ọlọ́run ọba náà ń tọrọ àlékún ọlá rẹ̀ fún anábà muhammad sallallahu alayhi wa sallam àwọn àmì ọlọ́run kó bọ́ aṣàlékún yẹnu rẹ̀ fún àwọn sàhábà bákan náà àtúnbí ọlọ́run kó jọ kó túbọ̀ ṣe àlékún ìdúró déédéé àti ìgbàgbọ́ yẹ̀ sí fíìmì àti kọlọ̀kọ̀ ṣe wá ní olóríire láyé bí kọjá ká ṣe oríire tẹ̀sìn bákan náà oríire ti ntí àfi ń jẹgbádùn táyé kọ̀nà kó jọ kó má ṣe àwọn nǹkan náà ní haram fún wa kó má wàá fi àwọn kan yẹn díwọ́ oríire ti àlùkìyàmà tinu sáré ni àti tí àgbèrè àlùkìyàmà kọ̀nà kó jọ kó jẹ́ kí a gbádùn láàyè méjèèjì náà kódà kó jù gbádùn táyé lọ fún wa. ikhwatal iman àwa ọmọ ya nínú ẹ̀sìn à ń tẹ̀síwájú lónìí nínú hadith wa gẹ́gẹ́ bí ìṣe wa ní àràárọ̀ báyìí. Hadithu tòní àkọlé rẹ̀ náà ni Husnul Khuluqi ìwárí. Afáwa tí ó ṣe ẹ̀gbà wa hadithu yẹ wa fún wa látọ̀dà Nábì sallallahu alayhi wa sallam. Àwọn náà jẹ́ àgbà nínú àwọn sàhábà tàbí sọ̀rọ̀ wọn sẹ́yìn. A sọ fún wa nípa wọn nínú hadithu ẹlẹ́kọ̀ọ́kànlá àwọn ni abdullahi bin amr bin aas radiyallahu anhuma kọ́lọ̀ kí má ṣe bá wa yọ́nú sí àwọn àti bàbá wọn bákan náà wa radiyallahu ani sahabati ajma'in kọ́lọ̀ kí wa yọ́nú sí gbogbo àwọn sahaba náà lápapọ̀. hadith eléyìí tí wọ́n gbà wáyé wọ́n sọ wípé. وني لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يقول إن خياركم أحسنكم أخلاقا فواد عبد الله بن عمر بن بن عاص رضي الله عنهما ونيا النبي صلى الله عليه وسلم دعوة شما غيبا شواجوري àwọn mọ̀lẹ́ni ti jẹ́ sí pé lam yakun fahishan lam yakun rasulillahi sallallahu alayhi wa sallam fahisha wọ́n ní ànábì kì í ṣe onísọkúsọ wala mutafahisha kí ń dẹ̀ ṣe tí ó máa ń fi ìsọkúsọ tó máa ń sọ di iṣẹ́ kì í déédéé jábọ́ lẹ́nu ẹ̀ máa wá wíwíkúwí ìyẹn ni fahish bákan náà mutafahish àwọn olùmọ́sí àtẹ́lára ní méjèèjì ṣùgbọ́n àtùmọ̀ kan náà ni wọ́n ń tú alfahish lẹ́yìn tí ẹ pé onísọkúsọ ismail fa'il mutafahish eléyẹn olẹ́yìn tí ẹ pé ó ti sọ ìsọkúsọ yẹn di iṣẹ́ a máa mọ̀ọ́mọ̀ wíwí kú wí láti fi pa òyìn lẹ́rìn-ín láti fi máa ìsọkúsọ ló ń sọ̀rọ̀ burúkú ẹ̀yà ara obìnrin kan kó bẹ̀rẹ̀ sí ròyìn ẹ̀ níbi kú wí ìrànlẹ́ akúṣẹ́ ní kéèké wọ́n sọ pé tó bá ti dé bínú ìsìn ẹ̀ máa fẹ́ yín ni ṣá ó náà máa sọ̀sọ̀kúsọ ó náà níbi ìtiwọ̀ ò ṣe irọ́ kì í ṣe nírú ẹ̀ nígbà tí kì í ṣe olórin ó ṣe máa wá jó nírú ẹ̀ sallallahu alaihi wa sallam nígbà tí kì í ṣe aláwàdà anábì ṣe máa jẹ́ onírú ẹ̀ gbogbo ohun tó ń múyàn kéèyàn máa wí kòtòkòtò náà rèé tí kì í dẹ́ ń ṣọlọ́tí kì í dẹ̀ ṣe oníjó kí ló máa mú bẹ̀rẹ̀ sí jẹ́ alfahish kí ló máa sọ di matafahish. àdéfé kò tí ì tán síbẹ̀ wàkánà yẹ kóòlù ó ní kódà ànábì máa ń sábà sọ lọ́pọ̀lọpọ̀ ó ti dìṣe sí rẹ̀ tó máa ń tẹnu mọ́rọ̀ yìí wípé kí ni inna khiyarakum ahsanukum akhlaqa ànábì ní ẹni ẹ̀ṣà nínú yín o òun náà ni ẹni tí wà rẹ̀ fi ń dáa jù ìwà rẹ̀ ẹni tí wà rẹ̀ dáa jù òun náà ni ẹni ẹ̀ṣà nínú yín náà wà lómọ̀ yìí ọlọ́run jẹ́ kí wà ìmì àti ń dá o kí wà wá dá ní inú ẹ̀sìn wa kọ́lọ́run jẹ́ kí wà wá dá nínú ilé wa kí wà wá dá láàrin àwọn èèyàn tá à ń bá lò ẹ̀rí pàánà bí dá lọ́dọ̀ àwọn ará ẹ̀ àwọn ìyàwó àtàwọn ọmọ bẹ́ẹ̀ náà ló ṣe dá lọ́dọ̀ àwọn sàhábà sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni ànábì ṣe jẹ́ ẹni tó dáa lọ́dọ̀ àwọn èèyàn náà nínú òlú hadithu ẹlẹ́ẹ̀kejì tó já sí pé ó jọ irú eléyìí náà gẹ́lẹ́ tó ṣe pẹ̀kínpẹ̀kí pẹ̀lú ìtí àṣẹ̀ṣẹ̀ kàtán yìí ìta kàtán hadithu Imam Bukhari àti Muslim ni wọ́n ṣe ẹgbà wa rẹ̀ eléyìí náà tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó jọ rú ẹ̀ tó jọ tó náà jẹ́rú rẹ̀ Abu Abdullahi al radiyallahu anhu àwọn ni wọ́n lọ ṣe béèrè lọ́dọ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní qala fi sa'altu Aisha radiyallahu anha abu abdullahi aljadali ó ní mo ṣe béèrè lọ́wọ́ ìyàwó Aisha radiyallahu anha kọ́lọ̀nkọba ayọ́nu sí wọn ah, kí ni mo lọ béèrè an khuluqi rasulillahi sallallahu alayhi wa sallam ó ní mo lọ ṣe ìbéèrè nípa ìwà nábì ni mo fẹ́ mọ̀ wá fa wa mo fẹ́ mọ̀ wá nábì wẹ̀ ń tọ́lọ̀ wọn sí gbogbo wa láyé eléyìí ni mo lọ béèrè lọ́wọ́ ìyàwó wọn ẹ má bínú ìyá mo fẹ́ béèrè ni irú àwọn ìwàwó gan ni wá àfa wa àgbà yìí ṣẹ̀rí hàn táwọn yẹn bá fẹ́ mọ bí yẹn ṣe rí ńgbà míì ẹni tí wọ́n bá gbọ́ lẹ́nu ìyàwó rẹ̀ máa ń dìtà mí lọ́pọ̀lọpọ̀ àbí tí wọ́n bá gbọ́ lẹ́nu ọmọ báwo lẹ ń ṣeré síyàwó yín báwo lẹ ṣeré sí wọn àwọn àyàwó àtàwọn ọmọ yín ṣé wàá rí lẹ ní torí ìgbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa yín ń táwọn èèyàn bá gbọ́ lẹ́nu àwọn ará ilé yẹn ẹ máa ẹ̀gbọ́n tí àwọn ẹ jẹ́ kó débi àbálẹ̀ yín kan ìbálẹ̀ ẹ̀ pé kí ẹ fẹ́ ṣe àbí kí yẹn gbà fọlọ́ baálé náà ṣáà náà máa pè wọ́n àbí kí ká tún pè wọ́n àbí sùúrù Allahu akbar ẹlòmíì bóun ṣe rí nìyẹn lọ́dọ̀ ìyàwó rẹ̀ àfọ̀ ìyàwó mi náà tó náà jẹ́ àdánwò aya o àwọn àdánwò aya mi náà wà kó tún tọ́kọ́ lè ṣe ọkọ ọ̀dà náà ní lọ́dọ̀ wọn kọ́lọ́n kó wá ṣe àwọn aya wa bẹ́ẹ̀ kó wá lè ṣe wa náà ní ọkọ jásíjásí fún àwọn aya wa. wọ́n béèrè lọ́wọ́ aya wa Aisha tí ń ṣe ìyàwó anabi nípa ọkọ rẹ̀ tí ń ṣe anabi sallallahu àlámìyẹkùn fún àṣà baálé tiwa kì í ṣe nísọkúsọ sẹ́mọ̀pẹ́ yìí ẹ̀yìn náà kì í ṣe nísọkúsọ ẹ̀rí pé abáyé akẹ́ náà kò ríire sẹ́mọ̀pẹ́ yìí kì í àbíkẹ́ tú bàbá ẹ̀ ṣe ń gbọ́ eléyìí náà nìsín sẹ́wọ̀n tó kò sọ̀rọ̀ tí kì í jábọ́ lẹ́nu tí tẹ́bá ti wà pẹ̀lú àwọn ará ilé yín níbi táwọn èèyàn ti rí yín kódà báwọn èèyàn ti rí náà bìkítà wòròkórí ẹ̀ dàrú ni ó yá wèrè ṣáà ó ṣe káà káà ẹwọ àwọn ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ tí a ti pé kódà kò tíyàn bá lọ́mọ ọ̀dọ̀ àbíyàn ní ẹrú lásìkò ẹrú kò dáa kéèyàn sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹrú áńbèlè kéèyàn wá sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ayé àbọ̀mọ́ tó wá ti dùwà nínú ẹ̀jẹ̀ wa tó ti dìṣe sí wa ẹjá lọ wá wẹ̀ rílẹ̀ pátápátá kò dáa wọn ní anábì sallallahu alayhi wa sallam ìyàwó rẹ̀ ní kì í ṣe fáṣẹṣà wala mutafahhisha kì í dẹ̀ ń ṣe ẹni tí wàá sọ kí nìyẹn di iṣẹ́ táwọn sábà máa wá dé tí wọ́n á dẹ́rìn kalẹ̀ dẹ́wẹ́kẹ̀ kalẹ̀ wíwí kúwí sọsọkúsọ kò sí tí ò lè jábọ́ lẹ́nu ẹlòmíì kò sí ọ̀rọ̀ tẹ́ ẹlòmíì ò lè sọ ẹnu ẹlòmíì ò ní bírèkì á ní mi ò ní tìjú mi ìmọ̀sá ìdá ẹ bá bínú ẹ bá ṣe máa fi ń ṣàwàdà nìyẹn gbà tá a fi àwọn adáró ilé ọ̀rọ̀ tí ò da ìwé kúwí ìsọkúsọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ àwọn ọ̀rọ̀ tó lè di Ọlọ́run bá nínú ṣùgbọ́n tó máa máa mú àwọn yẹn rẹ̀ nígbà tí wọ́n bá ń gbọ́ a kíyèsí ká ṣe ahọ́n wa ká ṣe ahọ́n wa. àdìsílẹ̀ náà ti parí ó tẹ̀síwájú ó ní bákan náà ọkọ wa ti ń ṣe ànábì sallallahu alaihi wasallam nínú tèmi tí mọ̀ nípa wọn ni pé wala sakhaba fil aswaq ó ní kódà wọn ọ̀tún máa ń ṣẹni tó máa lọ ń gbógun tá láàrin ọjà sọ̀kọ́b sọ̀kọ́ torí ẹ̀ tí yẹn bá fẹ́ pe kí wọ́n kéèyàn ọ̀ṣọ́ pè kí yẹn bá fẹ́ pe sọ̀hábà tó bá sọ pé sọ̀kọ́ọ̀bà tó bá lọ fún ha yẹn ní dọ́ọ̀tì lórí tó wá lọ pé nípe ọ̀ ìtumọ̀ rẹ̀ rẹ̀ ń tí ó máa ń bogun ta ìyẹn nànà bí sọ pé tó bá gbà rẹ̀ o wàlá yes hub kó má máa bogun ta aláàrẹ̀ kí n máa ń fún fún wa pariwo kí ló ṣe ọmọ yẹn lẹ́yìn ha ìyá yẹn bá ń gbé dùn kí àwọn aláàrẹ̀ kó máa wá lógún bógún tààràrà kò bẹ́kọ̀ aláàrẹ̀ mú aláàrẹ̀ ara rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ kẹ́nu rẹ̀ náà balẹ̀ ìyẹn ló ń tọ́ka rẹ̀ ó náà lábì kì í ṣe ẹni tẹ́ máa rí ni ah, mò ń gbóhùn ó ti ń bá ẹlẹ́ran yẹn fà káì ó máa tó dé dùn bí wọ́n ti wá mọ́ pẹ̀lú ohun náà bá dé ibì kan báyìí ohun ẹ̀ náà ti máa àwọ̀ olúkìlú mọ̀ kò síbi tí wọ́n dé tí wọ́n dá wọn mọ̀ ariwo ni oòrùn ní kẹ́yọ́ fẹ́ fún tó wọn náà nábìyẹ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò ráyè jágajàga ni ẹ ti rí báyìí ní ìsìn ó ní pàápàá jùlọ fil aswaq tó bọ́ wà láàrin jà sallallahu alaihi wa sallam eléyìí náà ń tọ́ka sí pé ànábì a máa lọ ọjà súnà ẹ̀ náà lọ ọjà ẹ àwọn ìyàwó yẹn ra oúnjẹ sílé eléyìí kì í ṣe ọ̀rọ̀ àròsọ ẹ̀rí ti wà nínú alukur'ani náà àwọn kẹfẹ́rẹ́ ti fi bú anabi ẹ̀sọ́ kò má ya hàdà rasul yakulu ta'am fil aswaq wọ́n ní anabi ànábì wọlé eléyìí tó ń jẹun tó ń náà mú wọ́n náà tún wá sọ́jà nǹkan ẹ̀hẹ́n àwọn pé ọ̀n fẹ́ ìyàwó wọn wá ṣe fòròfòrò káàkiri ń wọn wọ́n ẹlọ sọjà ẹlọ rẹ ìlúbọ ẹlọ rẹ ẹfọ ẹlọ rẹ ẹwà ẹlọ rẹ oúnjẹ ẹgbẹ sílé fáwọn àyà yín ẹ má má lálàsì wọn kí wọn kó lé wọn lọ́wọ́ kó máa fara nura pẹ̀lú àwọn oríṣiríṣi èèyàn láàrin ọjà ànábì máa lọ ọjà lọ ra nǹkan sallallahu alaihi wasallam ẹrí kọlẹ lórí ilé kí n ṣe bóyá ń gbóná títí rẹ rí ní ìpè ó máa ń lọ ọjà ìkànnì tíyàwó rẹ sọ yìí àwọn ẹrí mi náà tún wá nínú àlùkùránì àwọn ẹrí mi náà tún kúrẹ rẹpẹtẹ tí ààyè gbà wá láti dè máa mẹ́nu bà wọn wọ́n ní bákan náà nínú táwọn mọ̀ ń pa ọkọ wọn ìyàwó aṣa ló sùn sọ̀rọ̀ yìí ó ń dá abu abdullahi al-jadali ó ń dá lóhùn nígbà tó wá béèrè nípa ìwà ọkọ rẹ̀ tí ń ṣe ànábì wa. wọ́n ní wàhálà ayẹyẹ ibi sẹ́yìí àti sẹ́yìí a ó ní kódà ọkọ òun téèyàn bá ṣàìdá sí i kì í fa ìdá dá ìdá padà èèyàn hùwà tí ò dá sànábì sallallahu alaihi wasallam ó náà nábì ò ní ṣàìdá sẹ́ni yẹn padà kódà ká nábì rẹ opportunity àti ṣàìdá ẹ̀mọ̀ pé lè náà rí oríṣiríṣi àkọọ́lẹ̀ tó pẹ́ rẹpẹtẹ àwọn tí wọ́n fẹ́ ṣe jàǹbá fànábì tí wọ́n dẹ̀ padà sáàfù sánábì lọ́wọ́ sallallahu alaihi wasallam tó dẹ̀ kànákànábì náà sọ̀kọ́ ọlọ́run mú yín lónìí ìṣẹ̀lẹ̀ anábì tún wù wọ́n pítọ̀ àyẹ̀mọ̀ kálẹ́ndà àwọn arábì yìí láàmú àwọn adúpẹ́ fọlọ́run tó fi àwa mọ̀nà. anábì ò rí bẹ́ẹ̀ ó máa ń fìjà fọlọ́run jà ni ó dẹ̀ máa ń fọwọ́ lẹ́rán ọlọ́run ló máa ń gbèjà anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin kọ́ ẹlẹ́nà ni mi wàláhì máa fi jẹ́ afáhùn ẹ̀ máa wò ó láyé ò nígbàgbé wá o ti ń ṣèyàn o ti ṣe èèyàn ṣe báyìí àwa ah, takú fúnra tẹ bá rẹ lómi tó bá takú lórí ọ̀rọ̀ òun àti ọmọ ẹ̀ àbọ̀rọ̀ òun àtọkọ àbọ̀rọ̀ òun àti ìyàwó àbọ̀rọ̀ òun àti àwọn òbí rẹ̀ ah, ẹ wá wo kíkí ló wá le tó yìí ah, ọ̀rọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ó máa ń tán náà ni kí wọn wá takú pé màá nítorí ṣe fún mi àfi kí n gbẹ̀san àfi kí n gbẹ̀san ah irọ́ irọ́ irọ́ mi ò lè mi ò lè mójú kúrò ń bí eléyìí gbogbo nǹkan ni mo ti lè gbà á eléyìí irọ́ ìdìfà billati hiya ahsan tọ́lọ̀ ń kọ́ wa náà kúránì nìyẹn ìwà alukurani náà dẹ̀ nànà bí hu ẹ̀rí kí wọ́n bèrè náà lọ́wọ́ yàwó Aisha náà ń bò mí náà pé kí ni wà nábì òní kulukuhu alukurani níwà tó wà náà alukurani náà níwà yìí ìwà yóò ta tó ń kà ìwà iná àti iná kò yẹ kó takò ń tà ń kà tó bá pàbá mọ́ ń tà ń ṣe sàdẹ̀mọ́ bí tá a fẹ́ dé sí lọ́dọ̀ ọlọ́run ká máa sọ nǹkan mí ní gbangba ká máa ṣe nǹkan mí ní kọ̀rọ̀ eléyìí ò dáa o. bákan náà ìyàwó àṣà tẹ̀síwájú ó wá ní wàláàkìn ya'fu wa yasfahu ṣùgbọ́n tí mo mọ̀ nípa ọkọ mi á ò ní kó máa ń ṣàmójúkúrò púpọ̀ fún yàn ó máa ń ṣàmójúkúrò ó dẹ̀ máa ń gbójú fún téèyàn bá ṣe sí tí ò dáa hadithi imaamu tirimidi ni wọ́n gbà wá àti imaamu ahmad nínú hadithi tó lè fẹsẹ̀ nílẹ̀ òun ni òun náà wà hadithi sahih àmì ọ̀rọ̀ wọn kí yóò jọ kó gbélé tí a sọ yìí kọ́nà kó gbà ní àìbáda fún ìmọ̀ àti yín kó jẹ́ kí a lè fi ìwà ju ànábì àti àwọn sàhábà kó ṣe wá nìkan nínú àwọn ẹni rẹ̀. أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته